وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان atọ́rọ alékún ìkẹ́ ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé annabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà annabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run bá pẹ̀lú ìlànà annabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbéra al lẹ́yìn náà kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olùtẹ́sígbọ́ wa láyé tí ń kálukú bá wà akí ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú kíkí Islam ilé tó pé ìtumọ̀ kíkí náà ni ó lọ báyìí wípé àlàáfíà ọlọ́run ba ìkí ọlọ́run ba àtúrí ajẹ́jẹ́ tọ́lọ́wọ́ bá tí a mọ̀ sí albarka kó má báyìí kọ̀kan wa a gẹ́gẹ́ bí àdéhùn ilé tí a ṣe ní àná wípé insha Allahu ta'ala tó bá di lónìí kọ́ o a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ọmọ tí Khadiru pa a ọ̀rọ̀ nípa ọmọ tí ọlọ́run ọba àlékẹ́lá sọ̀tàn rẹ̀ fún wa nínú suratu al-Kahf wípé Khadiru ó pa lásìkò anabi Musa aleyhi salatu salam lásìkò tí wọn àti Musa aleyhi salatu salam tí wọ́n rìnrìn àjò tó kún fún ẹ̀kọ́ ìrìn àjò àáfàá sí ọmọ kéwú ìrìnàjò olùmọ̀ pẹ̀lú ẹni tí ń wá mà. ìtàn yìí ọlọ́run bá alẹ́ kí lásán fún wa lẹ́kùn rẹ́rẹ́ nínú Suratul Kahf abẹ́rẹ́ tí a fẹ́ lò nínú tànà òun náà ni ìdájọ́ ọmọ tí Khadiru alayhi salatu salam tó pa tí anabi musa alayhi salatu salam tó sì ṣèwádìí lọ́dọ̀ khadiru ìdí tó fà tí ó fi pa ọmọ náà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó jẹ́ sí wípé awuyewuye tó ní agbára ìfàǹfà tó gbóná ó ń ṣẹlẹ̀ lórí ẹ̀ láàrin abu abdulwitr afa abdulaziz aláṣẹ ọ̀yọ́ àti ọkùnrin asọ nínú ní olórí kokun ẹ̀dá ẹni àánú tí ń sọ àwọn ọmọ rẹ̀ nù tí ń sọ àwọn èèyàn nù Muhammad Jabata eléyìí tí òun wà ní Ìlọrin ní sùúrù lérè ń هداه الله تعالى وأصلحه abẹ́lọ́wọ́n bá alikẹ́lá kí ọlọ́wọ́n bá kí bá wá sí àmàna ọkùnrin náà kọ́nà bá alikẹ́lá kí bá wá sí àtúnṣe rẹ̀ níbi gbogbo àwọn aburú eléyìí tó ẹsẹ̀ ń fọ́n káàkiri eléyìí tó ń pèpè sí gbogbo aburú eléyìí tó fọ́rẹ́ra tó kórẹ́ra tí ó fi ń ṣe ọ̀ṣọ́ káàkiri tó ń pè ní manhajú ahli sunnati wal jama'a eléyìí tó ẹsẹ̀ manhajú ahli sunnati wal jama'a ọwọ́ bàrí ó bọ́pá bọ́sẹ̀ kúrò nídìí ìròrí rẹ̀ yìí alu manhajú alusunna wal jama'a ní ìbátan kankan pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí Muhammad bin Ali Jabata tó ń sọ káàkiri sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní agbára ni ìfàǹfà tí ó sì gbóná tó ní agbára gidi gan ó wáyé lórí ẹ̀ kódà ọ̀rọ̀ yìí ni Muhammad bin Ali Jabata wa aleykum salaam wa rahmatulah barakatu ọkùnrin ànúni ọ̀rọ̀ yìí ló fi pé afa abdulaziz aláṣẹ abu abdulwitri ló fi pé ní káfíìr ó ní nítorí pé ọ̀rọ̀ yìí mas'alatun aqadiyya ọ̀rọ̀ àkídà ni sòpé ńgbà tí aláṣẹ ti lè o fahuwa káfíìrùn ó ti di kèfèrí nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ tẹ̀lé aláṣẹ lórí ìròrí yìí kọ̀dí sọ́ọ̀rọ̀ kàfíràn lórí ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí nìyẹn. hadha kalamu rọ̀dí kalamu rọ̀dí òn kalamu ba'id ọ̀rọ̀ kan ni tó jìnnà gan ọ̀rọ̀ kan tó burú ọ̀rọ̀ kan tó pé kò súnmọ́ ìròrí alùsùn pẹ̀lú jama'a rárá bal huwa من أقوال الخوارج بل هو من أقوال التكفيريين الذين يكفرون المسلمين بما ليس بكفر أرينكو أروا خوارج أروا التكفيريون أولا ننقل خوارج أولا تنقل مسلمين كفري بل وساتيو كنسي كفر so ọ̀rọ̀ yìí ni Muhammad bin Ali Jabata òun ló sọ pé òun fi pe aláṣẹ ní kèfèrí bó tilẹ̀ já sí wípé majority ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pọ̀ jùlọ nínú àwọn ọmọ Muhammad bin Ali Jabata wọ́n ti pe aláṣẹ ní kèfèrí qabla hadal qawl síwájú ọ̀rọ̀ yìí ni wọ́n ti pe aláṣẹ ní kèfèrí kí náà pe aláṣẹ ní kèfèrí lórí lórí ọ̀rọ̀ ìjà àlejẹran àbá àlejẹran tí mùsùlùmí bá pa zabihatul muslim الذي لا نعلم أذكر اسم الله عليه أم لا ẹran tí mùsùlùmí bá pa tá a mọ̀ bóyá mùsùlùmí dákọ̀ ọlọ́run ọba lórí ẹran yìí nígbà tó fẹ́ pa àbíkò rántí dákọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ ọ̀rọ̀ yìí ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ó ń tẹ̀lé Muhammad bin Ali Jabata náà fi pe aláṣẹ ní kèfèrí nígbà ògbà yìí jàbàtà òun ò tí ì pé aláṣẹ ń kéferì ń tiẹ̀ àmọ́ àwọn ọmọ rẹ̀ tọ́pọ̀ jùlọ wọ́n ti pè ń kéferì nígbà nì jàbàtà yìí sọ wípé ó padà sọ lẹ́yìn ọ̀rẹ́ yìí ó ní gbogbo àwọn ọmọ tán pé ń kéferì ńgbà yẹn inú òun dùn sí òun yọnu sí nígbà tó yẹ pé nǹkan tó ń kọ́ wọn náà ni wọ́n ń ṣe ẹ̀ pàtó ẹ ká pè ń kéferì pẹ̀lú ọ̀nà ìtọ́ ẹ dáhùn kéèyàn pè ń kéferì lórí ọ̀rọ̀ ajẹran ajẹran lórí ọ̀rọ̀ ẹlẹ́ran ǹjẹ́ ẹran tó àbẹ̀ràn ẹran tí wọ́n ń pa sọ́tọ̀ àbí ọ̀tọ̀ kí ẹ pé ẹ̀ ń lórí ẹ̀ kó o sọ pé inú rẹ̀ dùn sí bá ti pè ń kèfèrí yẹn torí pé wọn náà ni wọ́n ṣe kí ni ni wọ́n ń tẹ̀lé yẹn sọ nìyẹn. kéde ìjọ dẹ̀ fi sọ bẹ lọ́dọ̀ wá ń bí báyìí ẹ jẹ́ kó parọ́ ẹ jẹ́ ti mọ̀ ọlámìláka ẹ̀rí tó dópin mẹ́lọ́ wa àwọn onísọ̀rọ̀ kan bí báyìí tí ó wà jẹ́ sípà ń parọ́ mọ́jà bàtà láyé akọjá bẹ́ẹ̀ ọlọ́mọba àlékẹ́lá kọlọ́mọba kó sọ wa kó mi ro eléyìí báyìí so nítorí pé ọ̀rọ̀ táwa bá ń sọ mí báyìí ọ̀rọ̀ tó ní ẹ̀rí ni ọ̀rọ̀ tó ní ẹ̀rí ni bẹ́ẹ̀ bá sì fẹ́ abàgbéjáde so ó nínú òun dò sí bí àwọn ọmọ lẹ́yìn ọ̀hún bí wọ́n ti pe aláṣẹ ní kèfèrí ó ní àmọ́ òun tóun òun ò tí pè ń kèfèrí ṣẹ́tìrí pé ṣẹ́tìrí pé aláburú làwọn fífò yìí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ pé èèyàn kèfèrí ìwọ́n sì ní mùsùlùmí ni eléyìí báyìí mo ti ń fún yín ní pèmíníjà lórí ẹ̀ mo ti ń fún yín ní tahadi challenge lórí eléyìí báyìí jàbátá òré ti pọ̀ sí kò lórí pọ̀ lórí ẹ̀ títí dòní ló tẹ̀síwájú ló ti pọ̀ about àbí àbí more than seventy something cases thirty ṣé mi báyìí ìjàmbá tá ò rí èsì fọ̀ lórí áàfù mbẹ̀ kò rí èsì fọ̀ lórí ìṣẹ́jú mẹ́wàá mbẹ̀ gbèlè yóò fèsì seventy more than seventy something cases láti inú àwẹ̀ last year mo rò pé àwẹ̀ míì ló ti di ku ní òtóṣù kan mẹ́yìí àbí kò rí èsì fọ̀ láíláí ọ̀rọ̀ tí ọ̀bá jù mẹ́rin lọ ìrìnà máa ń fèsì lé lórí ọ̀rọ̀ tí ọ̀bá jù làákà ìrìnà lọ tí làákà ìrìnà bá gbélé ìrìnà máa ń fèsì lé lórí eléyìí tá ń wọn bí dáa kọ́ fèsì mo bá búra olówó efó mídíà lọ́sì olówó eréńgẹ́lẹ́ ó lè ń fọ́ aláṣẹ lọ́sì títí dì sí ó sì lè ó sì gbà pé aláṣẹ kéfèrí ni ṣé bá ní sí kò rẹ́sì fáwa ọkọjá agbára rẹ̀ àfà so nínú àwọn ẹni tá à ń wí tí ò rẹ́sì fọ̀ lónìí tí ò sì lè rẹ́sì fọ̀ títí dọjọ́ gbẹlẹ̀ kìyàmà ó ní wípé àníṣe ìwọ ní àwọn ọmọ rẹ ní aláṣẹ kéfèrí ni nígbà tí wọ́n gbà pé mùsùlùmí kéèsì mùsùlùmí sì lọ láṣẹ nígbà yẹn lásìkò yẹn ẹnìkan náà méjèèjì ti gbọ́dọ̀ kó sí aburú ẹnìkan ti gbọ́dọ̀ kó sí ẹgbẹ́ burúkú tó jáde kó nínú alùsùnà jama'a ẹni yẹn yóò wá ṣe ìlànà táwùbà rẹ̀ báyìí yóò wá pariwo sáyé pé òun lòun sọ kátàkátà lásìkò yẹn òun ti túwọ́ wáyé inú àkídà kọ̀wárì àbínú àkídà mùrùjíyà tó ń kó sí lórí ọ̀rọ̀ aláṣẹ tó bá jẹ́ sí pé àwọn ọmọ rẹ nígbà tó ń pe aláṣẹ ń kèfèrí lórí ọ̀rọ̀ ẹran tó bá yẹ pé àwọn ẹni wọ́n wà lórí òdodo jàbàtà ó ti di ọ̀rọ̀ yẹn fún ọ báyìí kọ́ ọ pariwo sáyé pé ìwọ ló tún bá kó nu àkídà mùrìjíà o ìwọ ni múrjí wo ìwọ lọ wà ní àkídà mùrìjíà nígbà táwọn ọmọ rẹ sì wà lórí àkídà alùsùnà nígbà tó para sẹ́ńké fèrè tó wá jẹ́ pé ìwọ lọ ráìtì pẹ̀lú bó ṣe pè ní mùsùlùmí yẹn táwọn ọmọ rẹ pè ní kéfèrè ń gbà ní àwọn ọmọ ya ọba sọ fún ẹbí gbogbo wọn kán ṣe ìlànà táwọ́bà wọn kán pariwo túbà wọn pé tó àti túbà kó náà kí dà kọ̀wárí di o nígbà tá à ń pe aláṣẹ ní kèfèrí tí ti di kèfèrí gbà mí ọ̀rọ̀ yìí wàlọ́ọ̀yà burú ni àmọ́ aláburú ni wọ́n gbogbo àkídà burúkú ń bẹ láàrin wọn wọ́n máa hábọ̀ ara wọn wọ́n máa hábọ̀ ara burúkú kò yẹ báyìí nísìnyí láwọn aláburú láwọn akídà burúkú yìí ìkan bẹ wọ́n ń pè ní Muhammadu Ìbàdàn wọ́n pè ní Muhammad ibadan. òun gbà pé ẹni tí bá wọ shirt and trouser ọgbà pé ẹni tí bá wọ shirt and trouser ni nǹkan tó lé kúrò ní nǹkan tó lé kúrò ní kìsí nìyẹn according to àṣìfà àṣìfà wò nínú àwọn tó ẹ̀ṣẹ̀ kúrò ní akídà jàbàtà recently báyìí ni recently náà àwọn tó ṣe kú láìpẹ́ yìí láìpẹ́ yìí láìpẹ́ yìí tí wọ́n ń fún wọn lọ́rùn tààrà orí orí orí wọn bábẹ́ ni rọ fún wọn so aláṣẹ́jú pé wọ́n yí pé lára àkídà àdìsọ́kà Muhammad Ibadan òun ni jàbátá ní Muhammad Ibadan tí yóò sọ wípé ẹni tó bá wọn ṣẹ́ta tó zàkè fèrí nìyí òun ni jàbátá ní yóò wá sí òun ni jàbátá ní yóò ṣe lẹ́kṣọ̀ Sunday ti Sunday ìjẹrin sunday jẹrin yìí ilé ìtọ́ parí oṣù tó lọ dá ẹsẹ̀ oṣù tó ẹsẹ̀ parí sunday jẹrin yẹn ọmọ yẹn ni jàbátá ni ó wá ṣe lecture níbi jíjí ṣe lecture tó ń fẹ́ lọ sí abẹ́òkúta so jàbátá ọ̀wá padà lọ sí abẹ́òkúta mọ́ ó ní next week lòún so sí ọmọ yẹn ní padàbọ̀ ní padàbọ̀ ní next week báyìí níjọ sunday táwọn òwájú yìí ọmọ tó sọ pé téèyàn bá wọ sátà tọ́za kẹfì orí ni gbogbo wọn náà sì mọ̀ yí pé àfihàn àkọ̀wárí jẹ́ ń bẹ pẹ̀lú ọmọ yìí tó ń ti bẹ́ẹ̀ inú àwọn jàbàtà lọ́wọ́ ẹ̀ rí pé mo ní òun ní ọwà ṣe lẹ́kṣọ̀ ìjọ tọ́lọ̀ bá ní kọmọ yẹn túbá ìjọ ìrún àgbéjáde pé àwọn ah, ọmọ yẹn tẹ̀kìrì rẹ̀ ní tẹ́lẹ̀ à ẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé tẹ̀kìrì ni gbogbo yín bẹ́ẹ̀ ṣe rí náà nìyẹn àti jàbàtà gẹ fún rẹ̀ kò rí báyìí nìsí gbogbo yín pátápátá kọ̀wárí jì nìyí. ṣé oúnjẹ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá tí wọ́n ń túbá báyìí lẹ́ẹ̀ máa túwá sí ara yín pé ah kèfèrí rẹ̀ tẹ̀kìrì rẹ̀ ní tẹ́lẹ̀ kódà ó kó sí nǹkan báyìí ó kó sí nǹkan báyìí bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. sòkìlà ẹ̀fà yọ̀ ọ̀rọ̀ yìí ni Muhammad bin Ali Jabata ló pe aláṣẹ ní kèfèrí lé lórí òun náà dẹ̀ lámọ́lẹ̀ ibi àti kókó ń sọ onítọ̀fà lọ́jọ́ kú mi ọ̀rọ̀ tó ń tọ́bọ̀ yóò di kèfèrí mọ́ fún ẹ o ó di kèfèrí o tó rà sí rẹ̀ lé o èmi ọ̀bẹ fẹ́rẹ́ ó di kèfèrí o lẹ́tà ńgbàtà paláṣẹ òkú ń bẹ̀ lọ́ padà pé aláṣẹ ń kèfèrí lórí ọ̀rọ̀ yìí nítorí kí tẹnumọ́ ilé ìbáyìí òun ni pé lónìí olónìí yìí wọ́n sẹ́ndì conversation kan ìbánisọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lórí fóònù láàrin Muhammad bin Ali Jabata àti ìkànnà àwọn àfa Yemen tó ń pè ní Abu Muhammad Ahmed Al-Hajuri Az-Za'atari so àfa yẹn Az-Za'atari jàre Az-Za'atari àfa yìí Muhammad bin Ali Jabata ó pe àfa náà àfa yìí lárúbáwá ni. Muhammad buhari jàbàtà yorùbá ni definitely tẹ̀pẹ́ lárúbá ń jàbàtà sọ ẹ wá wo ìbọn <laughs> mọ̀dárẹ́ o ìbọn o <laughs> rosari àbí ìgbàjí kọ́ra ọmọ yín bọ́ọ̀bù jàbàtà sà ń tàbọn ni ó jẹ́ ìjú bọ́ọ̀bù bàbá bọ́ọ̀bù o ìsọkúsọ o jàbàtà wàláì orí rẹ̀ jọ́ta jù. <laughs> ara ah, ìbọn yìí pọ̀ àbá wàláì mo ti ń kọ́ tàwọn ẹ̀gbọ́n yẹn lọ nínú mọ́tò lẹ́ẹ̀kan tó tó ní pé ọmọ ìwà pè ń pásítọ̀ ti tó ní à ah, mo fẹ́ pè àwọn ẹ̀gbọ́n yìí lálẹ́ yìí <laughs> àmọ́ gbọ́n ló gbọ́ lọ́wọ́ àrírí pè lálẹ́ yìí tí kò tẹ̀tẹ̀ ọ́ ẹ̀sẹ̀ tẹ̀mí lọ́wọ́ ní ìrọ̀lẹ́ yìí mo ẹ̀sẹ̀ download ẹ̀ ni mo wá ti convert AMR lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó wá rí course máa kọ́ convert seventy three tí bá kọ́ convert seventy three máa ẹ̀sẹ̀ wá gbé lọ síbi application tí mo ti máa ń course so ẹ̀ pé yóò take mi ní àsìkò díẹ̀ kí n tó convert from AMR sí MP3 kí n tó ẹ̀sẹ̀ wá gbé lọ síbi application kí ẹ̀sẹ̀ máa gbọ́ ní minute to minute kí ẹ̀sẹ̀ wá padà yọ kí ẹ̀sẹ̀ wá kọ̀tẹ̀ jáde so mo ti wá ń ṣe yẹn lọ́wọ́ mo ti kọ̀tẹ̀ yọ kan kò yẹ láì nísìnyí so àmọ́ mi ti kọ̀ gbogbo ẹ̀sán inshallah ẹ̀yìn pẹ̀lú ìgbọ́nà ọba ẹ jẹ́ ká máa retí rẹ̀ ní next week gbogbo ẹ̀ ibà o àbá jàbàtà ó bú òbí wàláhì làwọn ẹni tó mo sọ fún yín pé yàbàtà kò lè kò lè kò mọ dárúbáwá sọ ni fóònù yìí fẹ́ sọ bàbá ní bóyá lóṣèlú mi sí yà definitely ebi tí mi sí àwọn èèyàn náà nìyẹn àní wàlọ́ọ̀yì ọkà àyà kùránì tì kódà nítorí ká òfin odidi àyà kan wọ́n fẹ́ ka ìdajì part nínú àyà wàláì kò ṣe ríkà tó fẹ́ kà yìí tí wọ́n ágìrì lé lórí lọ́wọ́lọ́wọ́ yìí àyà tó fẹ́ gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí ni wọ́n sọ̀rọ̀ lé lórí lọ́wọ́ ẹ̀dá ti há that is series of lectures that is that is series of reputations tẹ̀sí ṣe fúnra yín rudud dájú ọ̀pọ̀lọpọ̀ ìdésì padà fúnra ẹni tẹ̀sí ṣe fúnra yín ẹ ẹ ti ṣe ọlọ́lọ́mọ yẹn kéṣẹ́ tẹ̀sí ṣe lórí ọ̀rọ̀ yìí tálásẹ́ ń sọ tí wọ́n náà ń sọ ìdajì ayà jàbàtà òríkà mo fọlọ́ bàbúrà kò tí ẹ nídìí èmi máa pílẹ̀ rẹ̀ fún yín wàláì nígbà tó wá ẹ̀mẹ́jì lọ́ka tó yí lọ́wọ́ ọmọ kan ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì yí ó fọwọ́ ẹgbẹ́ yìí rẹ̀ tòun ni pé nígbà tó ti pé òun jẹ gbagan ẹ ti mọ̀ pé ìsàmọ́ ń dùn mọ́ mi sọ̀rọ̀ ni àbíkọ́sá mọ̀ kankan àbíkọ́sá mọ̀ sọ lábá wà láì mo máa ń láìkì ẹ̀gẹ́ torí nǹkan ń pè mí ní pọ́ǹtì ni èmi kàn ń kó pọ́ǹtì lára rẹ̀ pé wípé wà láì ẹ̀dá ẹ̀dá ẹ̀sọ fún àbàdá kọ́ máa sọ lábá dáadáa o ẹ̀dá kọ́ sọ fún kọ́ máa sọ bó sì máa kankan ládàá kémi lè bá àmọ́ rí nǹkan kémi lè bá àmọ́ rí nǹkan fàyọ́ tèmi mo ń láìkì ẹ̀bàjẹ́ sáà máa wí ó ti wọ́n mọ̀ yí pé bóun bá ti wí ìkú yìí ara nǹkan tí ń ṣe lẹ́njọ́ mẹ́ta yìí nìyẹn láti bàtà tí láti láti àtà tí ń nà lẹ́gba àwọn ọmọ kẹwa ń bẹ ní ìsìn wọn ń sọ ráńdì ẹ̀wọ̀n rọ kíríkà rẹ̀ gbogbo ní jàbàtà bá ti fẹ́ kà báyìí ní Qur'an àbí ní hadithi tí wọ́n ti ń wọ̀ bẹ́ẹ̀ lọ báyìí àwọn ti gbé tíra sẹ́gbẹ́ àwọn náà bàbá kọ̀rẹ́tì àwọn náà ti wọ́n yọlódò ilé ìdáwọ́ kọ̀rẹ́tì lórí áyà yìí ìpèpèlè ń gòkè sí lẹ́nu. <laughs> Eh, akọ̀tẹ́ntà nafsan zakiyyatan bi ghayri nafsin akọ̀tẹ́ntà nafsan ayayọ bó ṣe káwọn kọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ o wallahi kò sí ríkà kò yẹ báyìí nísìnyí Ànábì Musa sọ pé akọ̀tẹ́ntà nafsan nígbà tí ó kà ó ní akọ̀tẹ́ntà nafsan biduni nafsi akọ̀tẹ́ntà nafsan láti suratul Fatiha ti dé suratul Nas kọ̀táyà ti ń jẹ́ báwọn akọ̀tẹ́ntà nafsan biduni nafsi kò sí ti ń jẹ́ biduni nafsi láíláí akọ̀tẹ́ntà nafsan zakiyatan bí ghairi nafsin bá kódà ń tó fẹ́ ká òpó pàtí àyà torí pé àyà yẹn ibi tó sì bẹ̀rẹ̀ kọ́ yẹn ibi tó sì parí sí kọ́ yẹn ẹnu ibi tó kẹfẹ́ lò ní àyà yẹn wallahi kò ríkà very very poor indeed very poor indeed extraordinarily poor extraordinarily poor <laughs> mi ò tó mọ gírámà mi tí mo lè fi kọlifáì rẹ̀ bàbá ní kiri ń jáde sí àbúsẹ́lì mo yá mi ní gírámà kan ọlọ́wà dìsmántù <laughs> àwọn arágbáyàwó yà mọ òyìnbó ọwà dìsmántù <laughs> ọlọ́wọ́ sànú wa kí á ń fàyọ́ bẹ̀ ni pé ibi tí mo máa dé bẹ̀ ni pé ọwá pe àfáà yìí wàláhì ó sì ń parọ́ ìyálà jàrọ́ tó wá ìgbà tí mò ń gbọ́ báyìí mo wá sọ fẹ́ni tó sẹ́ndì ẹ̀ sí mi torí pé èèyàn bíi mẹ́ta ló sẹ́ndì ẹ̀ sí mi àwọn èèyàn náà burú láyé tọ́bátà ti pé jàbàtà ti mí báyìí ó jù sí mi ni jàbàtà bá ti mí báyìí ó jù sí mi ni tọ́lọ́ mọ̀ pé mi ò rí ìrìn nǹkan fi ṣe kọ́mẹ́tì lọ́dọ̀ mi ni ìrìn nǹkan ìrọ̀ ara dá èèyàn mẹ́ta ni wọ́n ti ju asàfúlà àti èèyàn mẹ́rin ni wọ́n jù sí mi lọ́tọ̀ọ̀tọ̀ lórí whatsapp èèyàn kan náà àwọn tó wá jù sí mi wọ́n ń pè mọ́ sọ fún mi mo ní ṣe ẹ̀sìn rò pé jàbàtà tẹ̀sìn rò pé ó sì nígbàgbọ́ nípa ọjọ́ ìgbéra kìí àmọ́ báyìí pé ọjọ́ kan ń bẹ tọ́nà ọba àdékí ló gbúra dìde tí ọ̀rọ̀ ó ṣe ṣe wa nítorí pé irọ́ ti dẹ́kì ọpọlọ jàbàtà wàláì irọ́ burúkú ti dẹ́kì ọpọlọ rẹ̀ kò sí nǹkan kan tí wọ́n fi ń ṣe dáwà ju irọ́ lọ kí ẹ máa fi irọ́ ṣe dáwà kí ẹ máa fi irọ́ ṣe ìpèpè sójú ọ̀nà náà ọba ìwọ́n ń pa ìyàlá ìyàrọ́ àfà ìgbà tí àfà yẹn ń wọ́nu ẹ̀ jàbàtà ẹ̀mẹ́ nǹkan tó fà àfà yẹn ṣe tíra kan insha Allah àwò tíra yẹn pẹ̀lú ìgbọ́nà ọba ẹ̀ríkì mo ti ní mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ àwọn ọmọ kéékèèké tọ́jú ọmọ mùsùlùmí àti tọ́jú ọmọ ẹlẹ́bọ èmi ò tí ì rí tíra yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òní ìnìmọ̀ ẹ̀ṣẹ̀ rí tíra yìí nígbà tó rọ̀ yìí ṣẹlẹ̀ ẹjẹ́ kí ọrọ̀ amú àlàyé kékeré wá kó lè yé wa ìgbà tọ́rọ̀ yìí tọ́rọ̀ yìí ń ṣẹlẹ̀ tọ́rọ̀ yìí ń gbóná gẹ láìpẹ́ yìí bóyá precisely last week àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yà wọ́n wá gbé ọwá mú ọ̀rọ̀ ẹjẹ́ tí gbọ́ àbá àti aṣọ yìí abu muhammad abdulhamid eh, abu muhammad abdulhamid alhajuri azraikari wọ́n mú ọ̀rọ̀ ẹjọ́ dọ̀rọ̀ ẹjẹ́ tí gbọ́ àfá yìí pé nǹkan báyìí nǹkan báyìí là ń fà àfáà wá fèsì àfáà wá sọ̀rọ̀ lé lórí ọ́díò tàbá fi sọ̀rọ̀ lórí lórí ọ̀rọ̀ yìí mo ní lọ́wọ́ mi báyìí ọ́díò tí àfáà fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo ní lọ́wọ́ mi báyìí nígbà tí àwọn èèyàn tó wá ń pe àfáà táwọn èèyàn tó wá ń pe àfáà wa ni àfáà ni àwọn oníwìlẹ̀ sọ̀rọ̀ kankan mọ́ nígbà tó sẹ́ni ni pé àwọn kọ tíra lórí ẹ̀ àwọn kọ tíra lórí ẹ̀ láàárín àsìkò péréte bóyá lójú three days lọ àfáà yìí kọ forty four pages lórí ọ̀rọ̀ yìí kò yẹ báyìí nísìnyí àbá yìí kọ́ kí ni o wọ́n kọ forty four pages lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. so wọ́n pe tíra yẹn ní fathul birri fi bayani hali al-ghulam alladhi qatalahu al-khadiru yabata kese khidiru kese kò mọ nǹkan kan pé ń gbèsè ayé rẹ̀ khidiru ọmọ tí khidiru pa kìí ṣe khidiru khadiru kho bọ́ọ̀d kho bọ́ọ̀dì àti àti ọ̀rọ̀ khadiru khadiru ma pè tẹ̀lé ibi tó bá ti ń bọ̀ kò lè mọ̀ pé mo rò pé kò ní mọ̀ pé kò ní rí pé náà ẹ́ fathul birri fi bayani hali al-ghulam alladhi qatalahu al-khadiru ìsílẹ̀kùn ìsílẹ̀ fún kí ni o oore fi bayani hali gulami lẹ́nu kọtàláhù kọbìrù nípa àlàyé nípa ọmọ tí kọbìrù pa ẹni tó wọ́n mọ̀mọ́ ṣe tíra yìí lórí ọ̀rọ̀ ọmọ tí kọbìrù pa ni tíra tó ẹ̀sẹ̀ jáde ni tọ́bàtà owó jàbàtà abẹ́kọ̀kọ̀ tíra olódòkò ọba ní kọ́ọ̀dì ẹni áà kí lásán fẹ́ máa kọ́ má kò sí ìyẹn lókùn lábẹ́ kọ́ má ah! tí láti jáde lójoojúmọ́ <laughs> ó ní gbogbo nǹkan láwọn bá sára fúti kọ́ gbogbo nǹkan láwọn bá sára fúti kọ́ sẹ́bẹ̀ èèyàn kan lọ́kọ tíra láàrin three days yìí kẹ́kẹ́ máa pè èèyàn lórí mọ́sálà pé kí ni bóòlù ọ̀rọ̀ ìṣerí bóòlù ọ̀rọ̀ ìṣerí kó wá wò à ah! mo rò pé nǹkan tí ó sọ́ọ̀bù situation òun ni pé ẹ má wulẹ̀ pè lórí fóònù mọ́ ẹ ní ní owó púpọ̀ láti gbọ́ àlàyé yẹn tó nǹkan èmi náà lè má lè ráyè nàkà nítorí pé nǹkan tó pọ̀ ni ẹ jẹ́ sórí di tíra fún yín lórí ẹ̀ tẹ bá ti bá ti ju tíra yẹn sí yín ẹ máa kà lọ ẹ gbọ́ yé. láàrin ọjọ́ méjì mẹ́ta àfáì kọ forty four pages lórí ọ̀rọ̀ ọmọ tí kọ́dúrú pa lásán ni o lórí ké eh, ọlọ́run ọbọ̀ mọ́sánú wa yàbàdá ní kò sí tóun fẹ́ kọ mọ́ àwọn àbá àtúnlẹ̀ sí ń kọ tí ẹ̀rọ ojoojúmọ́ kódà àwọn tí àtó ti kọjá àwọn táwọn àbá àtọ̀hún ti kọ àwọn tó ń ṣe sẹ́rù ẹ̀ àbí ẹ̀kọ́ ni wọ́n tún ṣe tàkíkù lójoojúmọ́ náà ń ṣe olódò ní òsì kẹsí ẹ̀mẹ́kọ kò lè dá nǹkan kọ nípa kò lè dá nǹkan kọ sá. bàbá ní evidence ni pé kò mọ̀ nìyẹn kò mọ̀ tí ó kọ kí ẹ̀ ní òsì nǹkan tí yẹn kọ mọ́ nínú ìsìláàmù àti táyọ̀ fi parẹ́ yòó ní mọ̀ ní ládùn tó wà láwùjọ wa yìí ládùn táwọn èèyàn ń dá ládùn ọ̀ràn tí táwọn èèyàn ń dá yìí ládùn àlàyé ìsìláàmù tí ò ti dẹ́sí gba àwọn èèyàn kíyẹn ní òsì téèyàn kọ́ tí ìsìláàmù náà lọ́wọ́ wọlé tó bá wọn eh, àmọ̀dáre ilé eh. yìí náà yóò mọ nǹkan kan wà lọ́yìí fatihul birri fi bayani halil ghulami alladhi qatalahu al-khadiru tí ẹ bá tó bá kọ́kọ́ tíra tí ẹ bá kà tí ẹ bá sí pé mo ti kà sí létí báyìí ìròpó lè rí kà àríyàn tó fẹ́ kásírà lámù dúrùl mansur tó ní lima dúrùl lima lima dúrùl mansur kó ní ó ṣe túnà wàláì kò ní túnà ọ̀rọ̀ tó sọ ohun bíbà tí yẹn bá sọ pé bíbà oṣù òjàre bíbà tí yẹn bá rí pọ̀ sí èrè tó ní forí sálẹ̀ tó ní forí sálẹ̀ ẹ dákun forí sálẹ̀ bó kí wá lè túnà forí sálẹ̀ àbí forí sálẹ̀ fọrí sálẹ̀ ẹ̀dá kí ni ìtumọ̀ fọrí sálẹ̀ ẹ̀dá fọrí sálẹ̀ <laughs> bàbá rẹ̀ àbí àbí fúsálẹ̀ <laughs> wàláhì ẹ̀dá kí ni ìtumọ̀ fúsálẹ̀ mo fi ọlọ́ba búra wàláhì ní irú tíjà bàtà kànú lima jurul mansur bíi fúsálẹ̀ fúsálẹ̀ fúsálẹ̀ fúsálà wàláhì bó ṣe rí nìyẹn tàbí kó tó wọ́ọ̀sì jù báyẹn lọ lámù dúrín mansur lámù oni nima nímà irú ọkọ̀ tíra yìí tí ó bá kà ó lè ní fásitì bá rù fásitì bá rù tàbí kọ́ ní fásitì bá rì so ìkàwùkà ala a ìbáyá ni hali bilami lẹ́yìn kọ́tà àlàwò wuli khidiru khidiru yóò ọlọ́wọ́ bó sànú rẹ̀ dé jàbàtà náà afáyíwá kọ́ tíra yìí now nígbà tí jàbàtà wá rí tíra yìí ó wá rò pé tíra yìí ka tíra yìí kàkúkà ẹ̀ ẹ̀ mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn tí ò gbọ́dọ̀ bá tí ó rí tíra kà ó wá ka tíra yìí ní ó ní tí mo fẹ́ tí mo fẹ́ fà yóò tí mo fi bẹ̀rẹ̀ bí tí mo bẹ̀rẹ̀ yìí o torí ọ̀rọ̀ yẹn èmi ò mọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ó yìí lórí tíra yìí wípé ya ọlọ́jọ́ tí ò tó wá mọ̀ fún oyin olódò tí ò tó wá lójú tì jàbàtà ní nàbà fọ́ọ̀sì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ conversation ìbánisọ̀rọ̀ tó wáyé láàrin jàbàtà àti àfà yìí ìtọ́ yẹ kí wọ́n di yìí ti ẹ̀jẹ̀kẹsẹ̀ tí ò yẹ kán fún káàkiri ayé ni wọ́n sì tó ń fọn wàláì wọ́n sì tó ń fọn ní tí ò fẹ́ bọ yín ní nǹkan burúkú lọ́wọ́ pé ó sọ wípé àfà yín lẹ́bù rẹ̀ lò gidi gan nínú mà wọ́n lẹ̀ tó ń fọn káàkiri ẹ̀ ń bọ̀ àìlójútì of the highest rank nígbà tí wọ́n mọ́ wàlọ́ì wọ́n lè tún fọn káàkiri pé ipe ìbánisọ̀rọ̀ tó wáyá láàrin àṣekùl muhaddis muhammad buhari jabata àti àṣeik wọ́n pè ní ahmed bet abdulhamid ni àwọn pè ní ahmed kò yí báyìí nísìnyí so alhajuri wọ́n máa ń fọn káàkiri ìgbà tí wọ́n á gbọ́ báyìí wọ́n á káwọ́ lérí pé káì àwọn ọmọ wọ̀nyí ti wá ya dèdèrè tán yàtọ̀ lẹ́nu báyìí jàbàtà rẹ̀ ṣe wá ya olórí ìdènìrìn báyìí kò yẹ kó ojú kan fún eléyìí káàkiri kò fíbọ̀ rẹ̀ torí ó jẹ gbáǹbí ilé báyìí bó bá ti ah, ó yẹ kó mọ̀ pé yóò dọwọ́ mi <laughs> ọlọ́run sànú dé aláì jàbàtà ọyẹ lẹ́ni tí èyí lọ́wọ́ blálà tí ó ṣe blálà fún tààrà wàláì mo fọ́nà bàbúrà ọyẹ lẹ́ni tó yẹ kí ó jẹ blálà so kò yẹ kó máa dá sálámàrí ẹ̀sìn rárá ó sì ó yẹ kó wà nílé kéwú kí ká máa kọ́ kéwú lọ́wọ́ báyìí mo fọ́nà bàbúrà tírakáyì rẹ̀ bá ṣàpù dáadáa tírakáyì rẹ̀ bá ṣàpù dáadáa láàrin twenty years àlùjọ́bí kọ́ bọ́ta kọ́ mọ̀ sí wá sí tírakáyì rẹ̀ bá ṣàpù dáadáa <laughs> yóò lò fọ́tí o tàbí jù bẹ́ẹ̀ lọ ẹni kí ọmọ sọ fún mi pé mo ní kódà hadith tá a bá sọ fún tá challenge àbàtà pé ẹlòmí kọ́ ka hadith báyìí mo ní kódà lẹ́yìn ìjọ tá a sọ fún ẹ fún lọ́sẹ̀ kan kò lè rí ka kóbi ṣe mọ̀rọ́jà kò lè rí ka honestly even if it's because mo mọ lẹ́wù làákàyè rẹ̀ mo mọ bí làákàyè rẹ̀ ṣe mọ honestly speaking pẹ́pà ń sì jàbá fọ́dà sí ìsìlẹ̀mí àti jàbátà mo mọ wàláì mo fọ́nà bàbúrà mo mọ kọ́dírù mo mọ kọ́dírù làákàyè rẹ̀ kò on the àní each each time nígbà tí mo fi wà lọ́dọ̀ rẹ̀ each time tó bá sọ pé ah ah tọ́ bá òun lòun máa ń gba fọ́ọ̀sì ilé kéwù ní markaz kódà nítorí ẹni Sheikh Adam fi pé òun náà fi sọ òun ní awwal ìtí mo ń cross mind mi ni pé ah àmáwọn tẹ́ ẹjọ́ wà ń lé kéwù gbogbo wọn pátá olódo ni wọn tí wọ̀ yí bá fi lè gba fọ́ọ̀sì tí n bá wà ń lé kéwù pẹ̀lú ẹ̀ láti ló gbé láti <laughs> tí kan bá wà lẹ́yìn láti gan ó gbé jabata because wàláì ó kàn máa ó máa ń bá fún mi pé ah how come báwo lè lè jẹ́ ń gba first pé oyún tí wọ́n máa ń dà ní pé ah, àwọn tẹ́jọ gbogbo àwọn tó jẹ́ sẹ́ẹ̀sì rẹ̀ wọ́n dọ́ọ̀lù gan so because náà bá dọ́ọ̀lù àníbi ń gbọ́dọ̀ sẹ́ẹ̀sì gbọ́sẹ̀ márùn fún jabata kọ́ pàṣẹ ọkàn yóò fẹ́lì márùn wó fúlẹ̀ wó fúlẹ̀ yóò fẹ́lì ẹ̀ <laughs> yóò fẹ́lì wó fúlẹ̀ so kọ́nà bá kó sànú wa so ìgbà tó wá pé àfáà yìí ó àwọn wípé nǹkan tó wà nù tíra ìfẹ́fọ̀ òun ó wá pé àfáà yìí pẹ̀lú ìwà wára lẹ́ni tí inú ẹ̀dùn wípé àwọn orí tíra yín kan wàláì tíra yẹn dá gan kọ́nà bá kọ́ba yín sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa àtàǹfààní ni tíra yẹn. nínú ẹ̀ nǹkan tó wá fẹ́ yọ ni wípé báwo lẹ ṣe wá lè sọ wípé ọmọ tí kọ́dùrú pa yẹn o báwo lẹ ṣe sọ pé ọmọ yẹn ti ó túmọ̀ sí pálá ìmọ̀kan ni ẹ mọ̀ ẹ dákun kí ẹ máa béèrè lọ́wọ́ wa pé kí lè rí pálẹ̀ la wà yìí kí ẹ kẹ́lẹ́ kó ní àfà ẹ dákun níbi ìrìn àtakò ni ẹ fún mi lẹ́rìí pálẹ̀ la wà yìí kí lẹ́sẹ̀ sí kí lẹ́sẹ̀ bọ́ọ̀ lẹ́sẹ̀ bọ́ọ̀ lẹ́sẹ̀ pàtí ìbẹ̀ ni ẹ náà ẹ mọ̀ pé ò pé à ẹ ò àbí nǹkan tẹ́ máa ẹ kọ̀ sí báyìí pé ìka mélòó rè tó bá ní márùn-ún ẹ̀ ọ̀gbà ojú rẹ̀ fọ́nkṣẹ̀ ó dàgbélé ni ò function tójú rẹ bá fi lè function làákàyè rẹ ni ò function ọgbọ́dọ̀ yá dẹni rìn kí ẹ máa béèrè pálẹ̀ ẹ̀rí pálẹ̀ làwà yìí irú ẹ̀ lẹ̀rí sí àbàtà ń béèrè lọ́wọ́ àfáà yìí honestly speaking ẹ ìbéèrè ẹ̀rí lórí àlámọ̀rí yẹn lásán ó túmọ̀ sí pé ẹni yìí is nowhere to be found nípa ìmọ̀ now wàláì ó padà kàbùkù lọ́dọ̀ àfáà nítorí ó dé lẹ́bù kẹta báyìí ni anta tas'al wa tujibu ìwọ náà ló ń béèrè béèrè wọn náà ló tó ń dáhùn nígbà tó yà báyìí dá ní ẹ̀tẹ̀kálà jẹ́ ń sọ̀rọ̀ ọmúra ẹ́ nítorí àfáàyẹ sọ fún wàláì àfáàyẹ sọ fún pé ọ̀rọ̀ tó ń sọ yìí kìí sọ̀rọ̀ tí ẹ máa ń kàfàrà yẹn ó ní torí pé ọ̀rọ̀ yìí masalatun khilafiyya ni lọ́dà àfà jàbàtà wá ní ẹ òun ló fọ̀rọ̀ yẹn kàfàrà wọn wàláì tún parọ́ tí ìsù parọ́ tó wà gíárìn ó ní ẹ̀rọ kí sọ̀rọ̀ ìlú fi kàfàrà wọn ẹlẹ́gbẹ́ ni wọ́n lòun fi kàfàrà wọn ẹlẹ́wọ̀n fi fi kàfàrà aláṣẹ kí ló fi kàfàrà aláṣẹ torí ọlọ́ọ̀bà billahi alaykum ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa ni ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa olófi kàfàrà aláṣẹ olópe ọ̀hẹ́ olópe musu aaa ó burú gan ọ́ ẹni ọmọ ẹ burú gan ọ́ ọmọ kékeré aaa pariwo náà nù wàláì bí ìjàmbá tẹ́sí máa ń pa ah, ẹgbẹ́kọ̀ ni yọ ẹgbẹ́kọ̀ ni yọ wàláì wàláì wàláì bí ìjàmbá tẹ́sí máa ń pariwo nìyẹn ẹgbẹ́kọ̀ ni yọ ọ̀rẹ́ kẹ́mi gbígbà ọmọ ìsàfù ìlú ọmọ kékeré ah! <laughs> ìgbà mélòó yẹn fẹ́ pariwo yẹn dà táwọn yóò fi fura sí yẹn nǹkan bẹ lára yẹn tí èyí bá ń ṣe báwọn èèyàn tó ti gbọ́ mi yẹn pé mò ń sọ bí jàbàtà ṣe máa ń sọ ni bẹ́ẹ̀ kan bá kọjá yóò fura sí mi wàláì bí mo ṣe ń pariwo yìí bẹ́ẹ̀ kan bá kọjá yóò fura sí pé <laughs> ẹ ẹ fura sáfà yìí èrò láà ṣe ṣe ń pariwo bí ìpapá ti kan bọ̀ ń jì báyìí ìpapá ti ní gbọ́dọ̀ bọ̀ ń jì báyìí. báwo mo gbọ́dọ̀ yìí máa ń pariwo báyìí. <laughs> so ó lágbàpọ̀ ní yìí o ah, ọmọ kékeré ah, ọmọ kékeré bí èsì náà nù àgbákò ní ó yẹ ká mọ gbáwọn mọ́tá fún yín ni o ọmọ kékeré ìgbọ́ ní ọ ẹbúrú ní ẹni ọ wà láìpẹ́ gbogbo oyún yìí halẹ̀ ní àwọn ọmọ ìlú máa bí ó ti di kìfìrí yé ó ti kìfìrí ẹ̀mà tẹ́lọ̀kì ó ti yé gan ó ti wà láì gbogbo oyún ọgbọ́n ni láti stimulate àwọn tí ń gbọ́rọ̀ ẹ̀jẹ̀ lọ́dá máa ń yún kí wọ́n lọ́mọ pé ọ́ ọmọ èsì ọ̀ lọ báyìí tó ọ̀họ̀ tó ọ̀lọ́sẹ̀ ọtí wọn ké fún o nígbà tí wọ́n yé wàláì nǹkan ń bẹ̀rẹ̀ àjàbàtà wàláì ó ní ìdí kan gbé lọ sí wọn sẹ́fún ó ní ìdí tọ́jú tààrà wàláì ràzín ẹ máa bẹ̀rẹ̀ ọba fún jàbàtà ẹ má filẹ̀ o wàláì kò nọ́mà jàbàtà ò nọ́mà ẹ máa bẹ̀rẹ̀ fún kìí ṣe ẹni tí yẹn ẹ má jájú àdúrà nítorí ọlọ́run ẹ má sinmi àdúrà lórí jàbàtà o torí bí yẹn ṣe yóò nọ́mà rárá àtàwọn ẹ̀rín òjijì àwọn àti tó tẹ́rin àti tí ò rẹ́rìn tí ò tẹ́rin kò rí ráyé nísìnyí sókè ẹ̀fà yóò bẹ̀rẹ̀ pé ọwọ́ rò pé ọ̀rọ̀ yóò fojú ọ̀hún ọba pé àfa yẹn wọ́n ń pa irọ́ ń pa irọ́ bẹ́ẹ̀ ni ń tàbá bí ṣe ń parọ́ ni ń tàbá bí ṣe ń parọ́ ni gbogbo ẹ̀ so insha allah ta'ala mo ti wá sàlàyé fún wa pé màá kọ́ ti gbogbo àwọn àti bí títí ń parọ́ àti bí títí ń tàbọn gbogbo ẹ̀ ẹ máa retí ẹ̀jẹ̀ next week àmọ́ ẹ jẹ́ ká wo sẹ́ra tí a bá ikọ̀ nínú ẹnu wọn bá a sọ pẹ̀lú ìtókù fatihul birri fatihul birri fi bayani hali gulami lẹ́bi qatalahu alkhabir tabakari fatihul barri tabakari fatihul barri ní tí ó máa túmọ̀ sí ni pé ìṣílẹ̀kùn ẹni re yẹn ni pé sísílẹ̀kùn sí ẹni re sílẹ̀kùn torí pé albarru albarru ẹni re nìyẹn ṣùgbọ́n albirru dáadáa iṣẹ́ re nìyẹn tó dábàkà ní fathul barri tó ṣe fathul bari orí bá ní sìn albari alkhọ́líkù nìyẹn ọba adẹ́dà nìyẹn adẹ́dà albariya òun làwọn ẹ̀dá tí wọ́n dá kò yẹ báyìí nísìnyí bí ọ̀rọ̀ ìyà now fathul birri ìsílẹ̀kùn oore ìsílẹ̀kùn kí ni o oore ìtumọ̀ ogúnrégé àbí ògúnrégé ìsílẹ̀kùn oore fi bayani hali gulami lẹ́bi kọ̀tẹ́lẹ̀ hulkọ́biru nípa àlàyé ìṣesí condition ipò ọmọ tí kọ́biru pa tàlífù tàlífù àbí muhammad عبد الحميد الحجوري الزعكري àbá tó ṣe tíra yìí nìyẹn so a ẹ máa wo tíra náà lẹ́yìn tó ṣe muqaddima alhamdulilayi rabbil والصلاة والسلام على محمد الأمين صلى الله عليه وآله وصحبه والتابعين وسلم تسليما كثيرا ọ̀rọ̀ ti síwájú nìyẹn wa ashhadu an la ilaha illallah al-malik al-haq al-mubin wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu wa sallam amma ba'du nítorí kí n fẹ́ ka mọ̀kọ́dìmọ̀ yìí ni pé kẹ́lẹ́ bá mọ̀ pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ nàìjíríà gẹ́gẹ́ ni wọ́n sọ̀rọ̀ lé lórí nígbà tó yìí jẹ́ sí pé àbá yóò tí mọ kátàkátà tí ọkùnrin Muhammad bin Ali jabata yìí sọ náà ẹ jẹ́ kí n sọ ara digress kẹ́kẹ́rẹ́ inú nǹkan tí ó fún nǹkan tá à ń sọ yìí ní mímí. sẹ́rí ẹ̀yin ọmọ tẹ́ jabata mo fọ́ náà bá bẹ̀yìn ẹ̀dá kan lọ síwájú kò ní àkídà burúkú yìí síwájú kó tó pẹ́ jù fún yín síwájú kẹ́ tó kú sórí ẹ̀ àsìkò tó pẹ́ jù fún yín tó léètì náà àsìkò tẹ́ bá ti kú tẹ́ bá ikú lórí àkídà burúkú tẹ́ wà yìí ẹ̀ ní bọ́lọ̀ dáadáa o tẹ́ bá ikú lórí àkídà burúkú tẹ́ wà yìí mo àṣìwọ̀ yín bẹ́ẹ̀ pé àkídà tí ò dáa lọ ní níyè méjì tó kéré bí ọmọ náà gún wípé àkídà kọ̀wárì jìnlẹ̀ wà bí n ṣe níyè méjì tó kéré bí ọmọ náà gún palẹ̀ láwà yìí àti kọjọ wẹ́ẹ̀dẹ̀ láwà yìí àti kọjọ tọ́sdẹ̀ báyà bí nínú nǹka Islam bí o ṣe síyè méjì nínú ẹ̀mí mi wípé alẹ́ láwà yìí wàlọ́ọ̀yì bẹ́ẹ̀ ni mi ní adna roib adna shak eléyìí tó kéré jù nínú iyèméjì òsílẹ̀mí ni pé àkídà kọ̀wárì jìnlẹ̀ wà kí ló dé ẹ wo láti ìgbà tí àti ń fún jàbàtà ní ìpèníjà wípé àkídà rẹ̀ yìí gbogbo àwọn gbogbo bíbí àní kúfùrù yìí gbogbo àwọn tó wá ti síbi jẹun di kèfèrí yìí gbogbo ìmáàmù ìmáàmù ìmáàmù Abu Hanifa kèfèrí ni ìmáàmù Hajar kèfèrí ni gbogbo ẹni tó bá ṣe kó máa ó ti jáde kóru Islam ẹni tó bá ṣe public nìkan gbogbo àwọn gbajàgbajà ajagunjàkú tó ń sọ yìí a ti sọ fún jàbàtà times without number síwájú ká tó kú mbẹ nígbà tí a ń fà lọ́wọ́ pé jabata ẹ sọ àwọn kíní yìí sínú kẹsẹt a ní ẹjẹ́ pé mọ́kọ́sọ fún mọ́sọ́fọ́ jabata mo ní ẹjẹ́ pé àwọn àfa sunna káàkiri àgbáyé ẹjẹ́ ká sọ ohun tí àkídà wa ìyẹjà sọ fún wọn tó bá wa dájọ́ lé lórí pé ṣé n tán wínú tíra wọn náà là ń sọ ìtàkídà alùsùn náà lẹ́yìn onítàn nẹ́bì ní kò ṣe tíra nẹ́bì ló àà ah, ah, ẹ má ma tara yín mà ó ní kìí sànẹ́bí ó ní gbàdúrà sànẹ́bí má ṣe sànẹ́bí lẹ́ni káwọn pé èdè ànẹ́bí lòún mú wọn náà ẹ wo òjòrò tó ṣe mẹ́ẹ̀ ó níbi tí mo fẹ́ yí ti o ẹ gbà mú. àtúwá ní jàbàtà òkè tẹ́ ẹ̀ bá lè pè wọ́n bóyá lárúbáwá yín bóyá ẹ̀ ń fi àpé ẹ̀ ní lábá yín compose àsọ fún bẹ́ẹ̀ bẹ̀ẹ̀ nǹkan tẹ́mi nínú máa nìyẹn tó mọ̀ pé kò lè yí compose náà mo á ní òkè nǹkan tó ṣẹlẹ̀ ní pé <laughs> ẹ jẹ́ kí ẹ sọ sí cassette kẹ farabalẹ̀ kẹ wá àsìkò tó wà convenient fún yín tí ó bá ní àti convenient ẹ sọ ẹ sọ sínú kẹsẹ̀ ẹjá fi ránṣẹ́ sí àwọn àfáà súnà kán gbọ́ ó yà rí olówó sèyún náà ọ̀dà ẹ jẹ́ káwọn ọmọ ẹbí ní béèrè kẹ́ ẹ mọ wá dáhùn ká fi síbẹ̀ olówó lè gbà ọ̀dà bẹ́ẹ̀ bá lè ṣe yẹ ẹ kọ́ olówó lè kọ́ ọ̀dà ẹ jẹ́ ń báyìí kọ́ ẹ̀yẹ wá sáyìn ẹ̀ gbogbo ọ̀nà sí tv wọ́ọ̀kì fẹ́rẹ́sì fún jàbàtà ni mo dá láyé ọkùnrin olùfẹ́rẹ́sì o <laughs> kò ní pẹ́nàlítì ni bíwọ́n tí bá tọ́wọ́ wọ pẹ́nàlítì tí mo ṣe wọ́n kí pẹ́nàlítì fún yẹn tó wà nílé wọ́ àfà wà láì ọ̀ràn mọ́dá sí lóhun yẹn torí pé mo fẹ́ fún ní knockout pátápátá nìyẹn àkídà burúkú yẹn wà láì kọ̀ wọ pẹ́nàlítì tí mo wọ́ kí fún ọgbọ́n mo ní kó jẹ́ kí n kọ́ kọ́wọ́ wà kán ààrẹ kó n sáìn ẹ̀ káfí ránṣẹ́ olóhùn ọ̀gbà onítorí kejì ànábì ẹ má máa wò ó lórí ọ̀rọ̀ ẹran yìí nítorí pé àfáà yìí sáré kọ tíra yẹn ó rò pé tíra yẹn débọ̀ òun ìkàwé kàlọ́kà má kagbo tíra yẹn fún wa pẹ̀lú ògbọ́n náà wá o tàbí kí n ka àwọn ibi tó ní ṣe pẹ̀lú ibi tá a fún wa pẹ̀lú ògbọ́n ọlọ́ọ̀ba ó wá rò pé tí àìsí bọ̀hún ẹ̀kẹ́kẹ́ tó ń sáré gbé fóònù ó sáré pé àfáà yìí ó ti gbàgbé pé ìwọ lọ sọ wípé ò lè pè wọ́n torí wọn sáré sọ ti wá di ànábì báyìí ṣé wọ́n ti wá di ànábì báyìí bó o ti wá pè wọ́n lórí ọ̀rọ̀ ẹran yìí challenge rẹ̀ jàbàtà pè wọ́n lórí ọ̀rọ̀ bídíà àti gbogbo ọ̀rọ̀ Imam Abu Hanifa kèfèrí ni Imam Imam Ibn Hajar kèfèrí ni ọ̀rọ̀ síbí gbogbo tó ń sọ yẹn pé wọ́n sọ pákídà rẹ tó ń pèpè sí lélẹ́yìn mo fi ọlọ́run bá búra wàláì wọ́n lẹ̀ ọ́ bí ìgbà tí afọ́jú bá lẹ̀ òkò ni bí ìgbà pé afọ́jú bá fi ìbínú lẹ̀ òkò fẹ́mẹ́rẹ́ sọnù tó bí wọ́n ṣe lẹ̀ ọ́ nìyẹn wàláì wọ́n lẹ̀ ọ́ àníri ọyẹ mọ́ tọ́ ọ bá tó bẹ́ẹ̀ bó o ṣe pé àwọn àfáà yìí bó o ṣe pé àfáà tó pè yìí lórí ọ̀rọ̀ orí ọ̀rọ̀ ọmọ kọ́dúrú tọ́sáré kí fóònù mẹ́lẹ̀ tára ń jó ẹ̀ yìí tó o pọ́ sọ́pọ́ọ̀tì ẹ̀ wàláì kọ́ máa bùkún bá abáwọn kan ní aláya àbùkù wàláì. nígbà tó yẹ́mà zakara rẹ̀ abáyé ní ẹni ò mọ́ ẹni ò mọ́ so ẹjẹ́ má jẹ́ lọ́bẹ̀ yẹn àpàrà máa sàlàyé yẹn ní next week inshallah bó o ṣe wá sọ yìí mo pé àwọn àfáà yìí náà ó ti gbàgbé pé wọ́n lọ sọ wípé ò lè pè ní ìgbà tá a sọ fún wọn nítorí pé kèésà nẹ́bì ló ní ká ṣé wọ́n ti wá di ànẹ́bì báyìí ó nítorí pé kèésà nẹ́bì la kó o pè ó ṣe wá pè léyìí nígbà tó rò wípé léyìn ó fẹ́ bọ̀ rẹ wà láì jàbàtà gbọ́n ní sọ pé èèyàn ọmọ tẹ́ ń tẹ̀lé eléyìí gbọ́fà ọmọ ibi tí ọmọ pé ń tóun sọ yìí kọjá ń kọjá nàìjíríà yìí ọmọ pé èèyàn kan islam tó kù ọmọ yìí pé wàhálà fóun ìgbà tí ṣe mi lárí kí náà ní jì tòkọ́nà bá kó sànú wa kí ní ayẹ́fà yóò bẹ̀ ni pé ẹ wò ó lónìí ẹ̀yàn ọmọ rẹ̀ ẹ wá sọ fún un tó tó bá yẹ kó bá yẹ kó bá bí jàbá taare bó ṣe ní gọ́t láti pe àbá yìí lórí ọ̀rọ̀ ọmọ kọ́dúrù yìí ẹ kàn ní kó pe àbá náà kó wá sàlàyé gbogbo àkídà rẹ̀ tí ń pèpè sí fún àbá yẹn pé àkídà wo rèé o àkídà lu sunlẹ̀ tẹ́ni tẹ́yìn náà ń pèpè sí kọ́ọ̀hún <laughs> ẹjọ́ wí bẹ́ẹ̀ àbá ẹ bára yín ni tí ò dáa kò yíba nìyí so mo ní wọn kà fẹ́ sáré digress lọ síbẹ̀ kẹ́ ẹ̀ lè mọ òjòrò tí ń ṣe fẹ́yìn ọmọ tẹ́ ń tẹ̀lé jàbátá yìí ẹ̀rọ ohun kí ló tó fi sáré pè lórí eléyìí báyìí láti bàtà ti ń fún ní challenge lórí ọ̀rọ̀ bídíà kúfùrù ní gbogbo bídíà kúlù bídíà ti ń kúfù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ayímọ̀ gbogbo àwọn tí ń pè ní kèfèrí gbogbo àwọn iṣẹ́ tí ń pè ní jẹ kúfùrù gbogbo láti ẹ̀rọ àti ń challenge ẹ̀mí kó pè wọ́n kó sàlàyé fún wọn kéde sàlàyé fún wa kẹfì wa lọ́kàn balẹ̀ bóyá rí àkídà alùsùn náà lọ wà àwa láti náà kò rí bí pé wọ́n ti dídò ní o kò yẹ báyìí nísìnyí ó sì pè wọ́n lórí ọ̀rọ̀ ó sì pè wọ́n lórí ọ̀rọ̀ ọmọ tí kọ́ bírù pa so ẹ má tara yín ọ yẹ ká ẹ lè fún ní pressure báyìí ẹ̀yin ọmọ rẹ̀ tẹ̀ǹtẹ̀lẹ̀ ẹ fún ní pressure ẹni kó pè ẹni kó pè o pẹ̀lú ògbọ́nà ńgbà tí mo ti wá rí wípé ó pe àfa yẹn báyìí tí mo sì rí pọ̀ ọgbà láfa torí respect àfa yẹn èmi ò mà àfa yìí o mi mà àfa yìí kódà mo ẹ̀jẹ̀ ń gbó pọ̀ àfa yìí rí for the first time lélẹ̀ láàfà táwọn wí àmọ́ nǹkan tá àfa yìí kọ sínú tíra yìí tí forty four pages yìí mo ti kà ń tó dáa ni kò ní bẹ́ẹ̀ nísìnyí nǹkan tó dáa ni wọ́n kọ́ lórí manhaj ali sunna wal jamaa ni manhaj wọn lálàáfíà alahasabi nǹkan tí mo kà yìí ni màá fún àwọn ẹ̀rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn pẹ̀lú gbọ́lọ́hún ẹ̀dá tó bá mi ṣiṣẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá lè jẹ́ bá mi gẹ́ẹ̀tì fóònù nọ́mbà àfà yìí èmi ó pe àfà yìí lórí ọ̀rọ̀ jàbàtà nígbà sàlàyé gbogbo àkídà rẹ̀ fún pẹ̀lú ẹ̀dá èmi ò ní nọ́mbà àfà yẹn ní ẹgbẹ́ mọ́ ní mi màfà yẹn ẹ̀dá tó bá mi ṣe gbìyànjú ẹ gẹ́ẹ̀tì nọ́mbà àfà yẹn àbẹ́lẹ́bù kẹ́ jẹ́ kí n ní gbogbo àkídà ìjọba táyẹn ìní tọ́rọ́pọ̀ tí ó gbà fà yìí láfà nígbà pé ẹ̀yìn gẹ́gẹ́ bí ta kọ́ lọ́dọ̀ yín èyí ṣéèkù wa tẹ̀pẹ́ ń pẹ́ lé nìyẹn èrò ṣéèkì yẹ tó pè ní ṣéèkì lẹ́mẹ́ni ọ̀dà mẹ́ya pẹ̀lú gbọ́rọ̀ tó yẹ báyìí ẹ bá mi gẹ́tì nọ́mbà fà yìí o kí n pe àfà yẹn kí n ṣàlàyé fún gbogbo àkídà tí jàbàtà lórí ẹ̀ wàláì èèyàn kan ò ní gbọ́ àkídà tí jàbàtà lórí ẹ̀ kí ẹ̀sìn wà lára rẹ̀ kí làákàyè bá pẹ̀lú ẹ̀ kórì ẹ̀ mọ́mọ́ làgò pé ẹ̀sìn léyìn èyí ẹ̀sìn ní kọ̀ya ẹ̀sìn ní kéde majnun ẹ̀sìn léyìn èsì majnun a ìdán lam yakun majnunan tí ó bá ti lè jẹ́ majnun àfọwọ́ kọ̀ọ̀rìjì kọ̀ọ̀rìjì ni ó jẹ́ gbà yẹn ẹ́ tí ó bá ti lè jẹ́ majnun tí ó bá ti ní kọ̀ya wèrè tí ojú ọ̀bẹ kọ̀ya wèrè o pẹ̀lú tí sọ yìí o kọ̀ọ̀rìjì ni ó jẹ́ now ẹ wá dé ibi tí mo ń bá lọ mo ń ka tíra yẹn lọ láti ilé rẹ ni mo ní nǹkan tí mo fẹ́ kà ní pé mo fẹ́ jẹ́ ká mọ̀ yín pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ nàìjíríà ni wọ́n kọ tíra ilé lórí ibi tí mo ti wá digress ni pé nígbà tí àbá yóò wá mọ personality ẹni tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ jàbàtà òun kò gbowó sí abẹ́ alùsùn náà tó bá yẹ pé wọ́n máa jàbàtà ni ibi tí mo ti digress nìyẹn tó bá yẹ pé bá sọ fún àfáà yẹn pé ìwọ lọ ń sọ gbogbo bíjà ní kúfúrú ìwọ lọ sọ pé ìmọ̀mọ̀ àbúwà nípa kèfèrí ni ìwọ lọ sọ pé Imam Ibn Hajar kèfèrí ni ìwọ lọ sọ pé nítorí síbi jẹun kèfèrí ni wàláì mo fọlọ́ bàbá yóò yọ jáde kó náà lùsùnà yóò yọ bí ẹ bígbà tí ẹ yọ dìgá ni bí ìgbà pé ẹ yọ dìgá ló ṣe yọ ẹ ẹ wá máa wo mo fẹ́ oníbi tí mo fẹ́ kà ní òkè ní bá máa wo ń gbà ó lè ní ẹ tẹ́tí gbọ́ fẹ́ ìpèmí lálùsùnà báyìí à ń gbà tí wọ́n mọ̀ ọ́ ní <laughs> máa wùlẹ̀ dára láàmú ó lè ta wá bùkọ́sí àyíká mú kún mẹ́kọ̀ọ́ àyíṣe yẹn kan lórí àwọn ènìyàn tó jáwọ́ tó síwájú rẹ̀ tán já tọ́tọ́ ń kó jẹ àwọn akọ́ láíláí. wọ́n ní lẹ́yìn náà ṣe mùkọ́dìmọ̀ táwọn ní amma ba'du lẹ́yìn náà. faqad tanaza'a ba'du ahli sunnati fi biladi Nigeria faqad tanaza'a ba'du ahli sunnati fi biladi Nigeria sàgbọ́rọ̀ Nigeria nìyẹn. wọ́n ní ní pàápàá o àwọn apá kan nínú àwọn alùsúnnà wọ́n ṣe fanfà ní Nàìjíríà ẹ̀sùn ọ̀nà sáà máa ń sìn mo mọ̀mọ́ tàbí kẹ́ni bá mọ̀ pé lórí ìbéèrè tí ó ṣe ẹ̀ǹpẹ́ lágbàáyé lónìí tàbí fún ọ̀rọ̀ ọmọ kọ́dìrú ráìsì Nàìjíríà mi àwọn ará àwọn ọmọ jàbàtà náà ni wọ́n ń fà á àtàwọn tọ́lọ̀ ti sàánú nínú wọn tí wọ́n sọmọ jàbàtà mọ́ tí orí tí wọ́n ti ń pé àti jàbàtà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ kéde tí wọ́n pé àwọn <laughs> ọ̀rọ̀ yìí àwọn alọ́pẹ̀ kúlẹ̀ àti kódà jọba ìdàkọ̀ nàìjíríà gẹ àti mọ̀páwà láńtí kéne láńtí fanfà lórí ẹ̀wọ́n tó wá jákọ̀ wípé fakọ̀tánẹ́zà báyẹ̀gù ahli sunnati fi biladi nàìjíríà amaraha Allahu bil islam abẹ́lẹ́ ọba kọ́rọ̀ ọba kí ọba wa fún nàìjíríà ní ẹ̀mí gógùn pẹ̀lú islam pẹ̀lú pé kí islam gùn lẹ́mìí ní nàìjíríà kọ́lọ́bà ní kọ́kọ́ bá ṣe ìlú nàìjíríà níbi tí ó gun lẹ́mi lórí islam tí máa ta aláku bilgulami lẹ́dí kọ̀tàláhu alkhadiru aleyhi salam wọ́n ní nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó ní ṣe pẹ̀lú ọmọ tí khadiru pa kọ́lọ́bà kọ́ bá wa kẹ́ hatta wasala ba'duhum kama zakara sa'ilu ila tahajuri ọlọ́wọ́ jọjọ́ afáfáì kẹ́lẹ́ bá wọn pé ẹni tó béèrè ẹlọ́wọ̀ ẹjẹ́ mẹ́rin tó bèèrè bèèrè yìí ọlọ́run jọ dá mẹ́rin tó bèèrè bèèrè yìí orí ẹ̀ tó bèèrè bèèrè pé o orí ilé pé o eléyìí yàtọ̀ eléyìí yàtọ̀ láwọn ìjàmbátá o wọ́n ní débi pé ọ̀rọ̀ yìí ó lágbára láàrin wọn débi pé hátà wọ́n sọ̀rọ̀ bìbá àgbìyìm kàmàzákàrọ̀ sá ìlú wọ́n ní débi pé ó débi ó dé ọ̀rọ̀ yẹn lágbára láàrin wọn débi pé gẹ́gẹ́ bí ẹni tí ó bèèrè bèèrè ṣe sọ ẹwà fà tó ń sún ẹnu sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ ibi tọ́rọ̀ yẹn dé láàrin wọn ó wá ní ọ̀rọ̀ yìí ó dé ipò tó ga láàrin wọn gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tó bèèrè bèèrè ṣe sọ ìlà tàhájúrì ó bá wọn débi wọ́n yẹra wọn lódì bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ wọ́n ní hatta wasala bíbá àgbìhìm kama zakara sa'ilu ìlà tàhájúrì wọ́n débi pé ọ̀rọ̀ yìí bá wọn débi pé wọ́n yẹra wọn lódì pé ìwọ́n ti di kèfèrí àbí ọ ṣáájúrù fún ọ gẹ́gẹ́ bí ẹni tó béèrè béèrè ti ṣàlàyé fáwọn bal wàtàbídé kódà wọ́n ní kìí sọ̀rọ̀ pọ́n yẹra olódìdè gan kódà wọ́n bá dín pé wọ́n pera olómídíà sáhàwàlálá àà wọ́n pera olómídíà òtọ́ ni wàláì mú fọlọ́bà jàbàtà eléyìí tó ń ṣe yìí wàláì àfi tọ́ bá túbà lólè síra láyọ̀ mú fọlọ́bà búra ìsìn parọ́ bàbá yẹn onye ní ọlọ́wọ̀ bàdá wà yọ àwọn òpèrè ńkẹ́ ló ń bí àwọn òpèrè ńkẹ́ ló ń o àà tẹ́lẹ̀pẹ́ tó fi para ṣe ń eyi ẹ̀yọ́ ọmọ burúkú tẹ̀ǹtẹ̀ ti gbọ̀n yìí náà kọ́ yẹn kẹ́ mọ̀ pé ńgbà tẹ́ ẹ̀gbọ́n yi òkè mo ti ń tu fún yín báyìí àbáyé wọn sọ fún ìjọba tí wọ́n wọ́n ní ẹ̀pẹ́ ọ̀rọ̀ yíé sọ̀rọ̀ tí ẹ̀mọ́ pé ẹ̀kẹ́ bèrè lẹ́rà ọ́ wá ní àbẹ́ ní wọn pè ń lórí o àmọ́ tó fún pé ẹ̀kẹ́ bèrè pé ẹlẹ́gbẹ́ ni wọ́n ẹlẹ́gbẹ́ ni wọ́n àà èyí mọ̀mọ̀ pààrọ̀ ẹgbẹ́ òun ó ṣe kí ló pọ̀ ẹgbẹ́ wọn ọ̀ọ̀ mọ̀mọ̀ pààrọ̀ mọ̀ bẹ̀rù ọlọ́run náà fóònù ẹ̀jẹ̀ máa ń ṣe báyìí náà fóònù ìjàbàtà ẹ̀jẹ̀ máa ń ṣe báyìí náà ewu làbòsí pààrọ̀ ọgọ́rùn ọdún kó nǹkan jọ pẹ̀lú àbòsí ọjọ́ kan báyìí ló tù ká mọ̀ lórí ẹ́ àwọn àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ní bí rọ́bà ń lọ lógún ọdún ọjọ́ kan tó ń tọ́ bá gbéra báyìí iná ní ọba kò yílá nìsí tí irọ́ ti bá ń lọ lógún ọdún ọjọ́ kan tó tọ́ bá gbéra báyìí ní ọba so gbogbo eré tó ń ṣe yìí ọ̀hún rí àwọn ọmọ yìí tàn torí pé wọ́n dọ́ọ̀là bí torí pé wọ́n dá torí pé ojú wọn dúdú kò yẹ báyìí nísìnyí torí pé ojú wọn dúdú wọn jẹ́ aláìmọ̀ kan wọ́n kàn fi ní káàkiri àdúgbò ẹ́ orí wọn yẹn jẹ́ orí wọn orí orí wọn mú wá bẹ́ nígbà táwọn ọmọ yóò bá gbọ́mọ lọ́wọ́ wàláhì ó ṣeéṣe ká padà lé olóko gbẹ̀yìn o ó ṣeéṣe níjọ́ sí ọ̀pọ̀lọpọ̀ wọn bá rí aláìsí pé ó ti ba ayé àwọn ẹjẹ́ jìnà ó ṣeéṣe ká padà lé olóko gbẹ̀yìn wàláhì torí gbogbo ilé tó ń ṣe yìí ìbáyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ni àfà wọ́n ní hátà وصل ببعضهم كما ذكر السائل إلى التهاجر بل والتبليغ والتكفير dípò ọdún pẹ̀lú àwọn kẹfẹ̀rí gẹ̀rẹ́ lórí àlá anna amìlẹ̀ usul asawabi lórí pé wọ́n ní usul ní àkílà nílé yóò alẹ́sẹ̀mí ọba fẹ́lẹ́ ọ́ sọ́bọ̀ tó jàkílà yẹ́ wàláì jẹ̀mọ̀dánú àkílà yóò àkílà ní lọ́tí jàkílà ọ́ nípa dára oríṣiríṣi ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ nu aláṣẹ wa ah, ní àbájábàtà kò nídìí ń bà dára ń sọ kéfèé rí ẹ mọ́ ṣé ẹ sọ gẹ lámọ́lẹ̀ tó lẹ́mìí òní kú ń bẹ́ o ṣé mo ti di kéfèé rí ni so subsequent one báyìí ó kó náà fún ni àbá ó pè ń kéfèé rí straight ó ń tọrọ wà kíra ní ọ̀rọ̀ àkíra yóò ọ̀rọ̀ kí ni o èmi ò bá lè ṣe níbẹ̀ kí lóòrùn ìfàkẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ó dé lè ti kó lọ́wọ́ rẹ o èmi máa ń tẹ́lẹ̀ máa ń lẹ́yìn lórí o gbogbo ara tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni ọ̀gbìn mi ilẹ̀ o àmì lẹ́yìn yé <laughs> ó ti di rẹ̀ mí gẹ̀rọ owó yẹn àmà kò rọrùn kí èmi pariwo gidi báwọn tí yàbàtà bá ṣe lẹ́jọ́ sábà yàfà yóò wà lórí ẹni náà ní ti lálàfẹ́ ó ti rẹ̀ mí <laughs> wàláì wíwèé ó ti máa ń ṣe báyìí tí ò ní lálàfẹ́ tí ò ní rẹ̀ yà wà lálàsè yà wà lálàsè ó ti rẹ̀ ẹ́ tọ́wá ìzì ni wàláì ọmọ ìta ni àwọn ẹ̀họ́ ẹ̀lẹ́ wọn gbá ùsàs wàláì ìkẹ́ nínú kí ẹ̀jẹ̀ gbá ha ẹ̀bọ̀ á ẹ̀jẹ̀ abọ́ mọ̀ngàlá náà gbà gbàtọ́ mọ̀ wá ẹni wà mo jíjà fún gan wàláì àwọn olókọ́ tiẹ̀ náà gbàtọ́ náà wọ́n ti sọ kúṣọ́ inú dàrẹ́ a sáàtẹ́ yíyọ́ máa bolẹ̀ hàn gẹ́gẹ́ o a ah, lẹ́tọ̀ àná mo gbádùn ẹ̀gẹ́ já bolẹ̀ ní ìlànà ni a ah, ọlọ́fàá náà pàtó ìpè mọ́ ìfọgbọ́lọ́ eh, eh, eh, ìfọgbà aláya ni àwọn ìfọgbà aláya ni àwọn gíjú olójì. wọ́n ní wọ́n bá débi wípé wọ́n ní ntọ́ ma ọ̀rọ̀ wọlé lórí tó fi ń jẹ àwọn olórí tán kura wọn ní kẹfẹ́rí àlà annaha min al-usul as-sawabit ẹ̀rọ olóòrò àkídà ọgbọ́rọ̀ yẹpá ọ wọ́n níbi jágbé sí ìyẹn tó fi pẹ̀lú àwọn oníbídíà wọ́n ní fàyẹ̀zìmtù ala kitabati hadha jawab al-mukhtasar li raf'i ma hasala min ad-darari wa billahi tawfiq wọ́n láwọn wá pinnu láti kọ ìdáhùn ṣókí wọ́n ní ìdáhùn ní ṣókí ẹ̀rọ ẹ̀rọ ìdáhùn ní ṣókí interview 44 pages kọ ní ìdáhùn ní ṣókí all individual tó forty four pages ní gangan ni pé wọ́n fún pọ̀ tó bá yẹ pé irú tíra tí àwọn ọmọ irú olódò yọ kọ ni ó yẹ fẹ́ pè ní forty four àwọn ilé pé ní one fifty pages torí wọ́n mọ kọ́ tí ọmọ ṣe gbàngbàngbà báyìí ni bíi láì márùn-ún ẹ̀wọ̀n jẹ́ péjì kan láì márùn-ún kọ́ wọ́n jẹ́ péjì <laughs> kan àbá fún pọ̀ wọ́n fún pọ̀ ló fi gbá ní sẹ́pẹ̀ ní ìdáhùn sókí forty four pages wọ́n ní sọ àwọn wá ní àwọn ní káwọn sáré kọ wọ́n làwọn pinnu láti kọ ìdáhùn yìí ìdáhùn sókí yìí wọ́n ní láti lè dékúò ìnira tí ń ṣẹlẹ̀ ìnira tí ó ń fara nira wọn lórí ọ̀rọ̀ yìí wọ́n bí láì tọ̀fí abẹ́rẹ́ wọn bá àlékẹ́ ọlá kọ́lọ̀ kó fi wá sí kò ń gẹ́ dáadáa so wọ́n ti bẹ̀rẹ̀ tíra nìyẹn tí wọ́n náà pé so alákọ̀ọ́kọ́ mẹ́ wọ́n ní alkọ́ọ̀lù fil atufal alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni alkọ́ọ̀lù fil atufal ọ̀rọ̀ nípa àwọn ọmọ kéékèèké ìdájọ́ àwọn ọmọ kéékèèké nínú Islam wọ́n ní ikhtalafa al-ulama fi man mata min al-atfal min al-atfal was-sahih annahum fil jannati سواء في ذلك أطفال سواء في ذلك أطفال المسلمين أم أطفال المشركين wọ́n ní àwọn olùmọ̀ wọ́n yapa ẹnu oko fi man mata min al-atfal nípa ẹni tó bá kú náà ọmọ kéékèèké nípa ta ni o ẹni tó bá kú náà ọmọ kéékèèké ẹ̀dá tó yẹ wọn dá láyé ẹni tó bá kú náà because ẹ̀rìkẹ́ mọ̀ sọ̀rọ̀ kan lánàá ṣẹ́rí ọ̀rọ̀ lórí àwọn ọmọ kéékèèké yìí mi kọ́kọ́ fẹ́ jásí tẹ́lẹ̀ because mo mọ̀ pé tí n bá fẹ́ tí tọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe gẹ́gẹ́ bí tí n bá yẹ fún níwọ̀ rẹ̀ ó lè take me more than two months because ọ̀rọ̀ kan tó kẹnu gan ni ọ̀rọ̀ kan tó kẹnu gan ni nítorí ẹ̀mọ́ fi ní ẹ underline the word àwọn tó kú nínú àwọn ọmọ kéékèèké the word àwọn ọmọ tó kú nínú àwọn ọmọ kéékèèké wọ́n ní àwọn àfáà sí kí ni o àwọn àbá súnà wọ́n ya parí ìdájọ́ wọn. <clears throat> wọ́n ní wọ́n sọ híhù wọ́n ní àmẹ́lẹ́ ìtọ́ lọ́làáfíà jù annahum fil janna ó ní pé ọmọ aljanna ni wọ́n àmọ́ kéèké tó bá kú kí ni wọ́n o ọmọ aljanna ni wọ́n wọ́n ní nǹkan tó lálàáfíà nìyẹn. sawa'un fi dhalika àbùbọ́ọ̀lù muslimina am àbùbọ́ọ̀lù mushriki wọ́n ní wọn bá jẹ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ bá jẹ́ àwọn ọmọ mùsùlùmí wọn bá sì jẹ́ àwọn ọmọ ẹlẹ́bọ bákan náà nìdájọ́ wọn kò tí báyìí nísìnyí so eléyìí báyìí insha allah ta'ala máa kó àwọn àlàyé wa lórí ẹ̀ máa kó àwọn àlàyé wa lórí ẹ̀ káfí mọ ar-rajihu was-sahihu fil mas'ala èwo lọ́lọ́lá fi à ń tòótọ́ èwo ló fẹsẹ̀ nílẹ̀ sẹ́ pé àbáyé sọ pé lọ́nà tàwọn sìn wọ́n lè rọ́ lálàáfíà o wọ́n ní gbogbo ọmọ kéékèèké ìtàn bá kú o ilé ìtọ́lá làáfíà ni pé ọmọ àlìjẹ́ńnà ni wọ́n àríwá kan àwọn ní wọn bá jẹ́ ọmọ mùsùlùmí wọn bá sì jẹ́ ọmọ kéékèèké tí ó jẹ́ ọmọ kèfèrí abẹ́ẹ̀kọ́ ni tán bá jẹ́ ọmọ kéékèèké tí wọ́n ti ìdàgbà tán ti ìbálázọ̀ tán bá ti lè kú ọmọ àlùjẹ́nà ni wọ́n wọ́n ni tọ́ sọ́sọ́ <coughs> àhóhò ni ẹ̀ nam ọlọ́kùn ìṣẹ́jú márùn ẹjọ́ kí n fi ìṣẹ́jú márùn ka nǹkan tó kù paragraph tó kù wọ́n ní fa amma ma yata'allaqu bi tẹ́gbẹ́ta bá ní káwọn ó sìn àwọn ọmọ méjì ni wọ́n sọ àwọn ọmọ mùsùlùmí àtàwọn ọmọ kèfèrí àwọn ọmọ tí àwọn ọmọ tí bàbá wọn àwọn òbí wọn jẹ́ mùsùlùmí àtàwọn ọmọ tí àwọn òbí wọn jẹ́ ẹlẹ́bọ kèfèrí àbẹ̀kọ́ ni. wọ́n ní fa amma ma yata'allaqu bi atfalil muslimin wọ́n ní tẹ́ wá rí eléyìí tó ní ṣe pẹ̀lú wọ́n ní àwọn eléyìí tẹ́ jẹ́ ọmọ mùsùlùmí nú àwọn ọmọ méjìlá ti sọ́ọ̀sìn àwọn ọmọ táwọn ọmọ mùsùlùmí bí àwọn ọmọ táwọn mùsùlùmí àtàwọn ọmọ táwọn ẹlẹ́bọ bí wọ́n wá ní ẹ ká yọ tàwọn ọmọ táwọn mùsùlùmí bí sọ́tọ̀ kátún yọ sọ́tọ̀ láàrin àwọn méjèèjì wọ́n ní àwọn tó jẹ́ àwọn ọmọ mùsùlùmí yẹn fayakadu ayakuna kọ́ọ̀lù bí annahu fil jannati ijma'a wọ́n ní kódà àwọn ọmọ tí àwọn mùsùlùmí táwọn mùsùlùmí bí yẹn tàbá ní ká bí àwọn àfáà ṣe pọ̀ tó lórí ẹ̀ ọ̀rọ̀ gbé káṣọ pọ̀ màlì jẹ́nà ni wọ́n ọ̀fẹ́ ọ̀fẹ́ bọ́ sí ìjìmọ̀ òtọ́ lọ́dọ̀ àwọn àfáà tẹ̀wọ̀n kan ti ti pé àwọn ọmọ yẹn sí méjì báyìí pé àwọn ọmọ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́bọ tó yẹ pé ẹlẹ́bọ ló bí wọn tàbá ní ká wo numbers of àwọn tí wọ́n sọ yí pé wọ́n ní jẹ́ ọmọ àlìjẹ́nà pé à ló sọ pé ọmọ àlìjẹ́nà ni wọ́n àtàwọn tó sọ pé wọ́n jọ ọmọ àlìjẹ́nà tàbá ní ká compare numbers wọn à lè gbé wọn sí à lè gbé ọ̀rọ̀ wọn sí abẹ́ kọ́fẹ́ bọ́ síbi ìjìmáwò torí pé ìyapa ọ̀pọ̀ gan ọ̀nkálukú tẹ́lẹ̀ mú ẹgbẹ́ kìíní àtẹ̀pẹ́ kejì ẹ̀ṣẹ̀ gan ni wọ́n ni wọ́n pọ̀ níbi tí wọ́n dúró sí àmọ́ lórí àwọn ọmọ tí àwọn mùsùlùmí bí àwọn ọmọ tẹ́lẹ́pà òbí wọ́n jẹ́ mùsùlùmí ibi tí àwọn tí wọ́n sọ pé wọ́n wà ọmọ àlìjẹ́nà ni wọ́n ibi tí wọ́n pọ̀ dé afẹ́ lè sọ wípé ọbọ̀ sí ìjìmọ̀ wù gan kò lè ṣe ìjìmọ̀ wò bẹ̀tí ibi táwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn pọ̀ dé àwọn ibi tí wọ́n pọ̀ dé afẹ́ lè sọ pé ah ibi táwọn tó pọ̀ dé yìí ibi tí wọ́n pọ̀ dé gan afẹ́ lè sọ pé wọ́n bọ́ sí ìjìmọ̀ máa wùjú ní ìfìlà afáàní tó ń ti bẹ́ẹ̀ fèsì ìjìmọ̀ wò ìyapa ń bẹ àrínà àbáṣúnà tán ní àtúnṣọpọ̀ màlìjẹ́nà gan àwọn مع وجود الخلاف فيه لكنه لكنه القول الراجح للأدلة في ذلك ṣùgbọ́n ká sọ wípé ọmọ aljanna ni wọ́n o ni alqawlu rajih olọ̀rọ̀ tó fẹsẹ̀ rí lẹ́jù lil-adillati fi dhalika nítorí àwọn ẹ̀rí tó wá lórí yẹn wọ́n fẹ́ mú àwọn ẹ̀rí wọn wá insha Allahu ta'ala eléyìí láwà bẹ́ẹ̀ ní ìjọ mẹ́jọ pẹ̀lú ìgbọ́lọ́ba àmọ́ síwájú ká tó bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́yìn eléyìí ẹlẹ́jọ mẹ́jọ pẹ̀lú ìgbọ́lọ́ba níbi àti ìjàmbá tó kọ́kọ́ wá kò náà lórí àwọn ìbọn tí ń ta àti bọ́ǹbù tí ń yìn lórí ọ̀rọ̀ ṣéwù tó pè tí ń sọ lárúbáwá tí ò gbọ́ lárúbáwá burúkú lárúbáwá tí ò múná lóko lárúbáwá ayẹyẹ tí ń sọ káàkiri àtàwọn ọ̀rọ̀ àgbákò tí ń pa ń kọ́kọ́ mú yóò ń kọ́kọ́ nà sátẹ́gùn náà tí wo wa tá gbọ́ lẹ́yìn tá bá nà yóò sátẹ́gùn tán inshallah ní detail so abẹ́lẹ́wọ̀n bá lè kẹ́lá kọ́lọ́ba kí ó fi wá ṣe kó fi wá ṣe kò ń gẹ́ àánú rẹ̀ kódà tí wá ṣe kò ń gẹ eléyìí tí ó jẹ́ ọ̀rọ̀ tó dúró dédé lọ́dọ̀ ọlọ́wọ́ ọba lórí ọ̀rọ̀ yìí innahu qaribun mujibu da'wa ọlọ́wọ́ ọba ìlọba tó súnmọ́ wa ọba tí máa ń dáhùn ìpè ẹni tí bá ń pè abẹ́lẹ́ ọba nìkẹ́lá kí ó gba àdúrà wa ọ̀là la abẹ́lẹ́ ọba lórí àfáà àbí ọ̀gbẹ́ni muhammad bin ali jabata kọ́lọ̀ bàlíkà kọ́ bá fi ọ̀nà mọ́ ọ̀nà la ilaha illallah abẹ́lẹ̀ bàlíkà kọ́lọ̀ bá wà sànú ọkùnrin yìí kọ́lọ̀ bàlíkà kọ́ bá fi òdodo hàn lódodo kọ́lọ̀ jíkò lè tẹ̀lé abẹ́lẹ̀ bá ìfẹ́ inú tó wà pẹ̀lú ẹ̀ kọ́lọ̀ bàlíkà kí ọba wà yáyà àwọn tó ń bẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn náà pátá tí wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé tí wọ́n tọ́jọ́ olójú dúdú ọmọ tọ́jọ́ ọlọ́kàn líle aláìmọ̀kan abẹ́lẹ́wọ̀n àlejò ọkọ̀lọ́n kọ́bá wa tàn mọ́lẹ̀ sí ọkàn wọn kọ́lọ́ balẹ̀ká kọ́bá wa tàn mọ́lẹ̀ sí ìríran wọn náà kọ́lọ́ balẹ̀ká lákójú kí wọ́n rí jàbàtà ẹjọ́ bí aṣọ nínú kọ́lọ́ njẹ́ kan gbọ́ yé kọ́lọ́ njẹ́ kan lè fi àkídà ilẹ̀ wàlá láìláìlá subhanaka alhamdulilayi sọ́rọ̀ láìláha